mo kì í káàbọ̀ sí àjà àbàlẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára ṣogúnrẹ́ ní kíjì àbíọ́nà lórúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá ó ti ń zẹ̀ lójoojúmọ́ ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ń sọ lórí ayélujára bí fọ́nrán fídíò ìlúmọ̀ọ́ká olórin Portable ti gba orí ìtàkùn ayélujára kan bí ó ti ṣe àfihàn bàbá rẹ̀ àti àbúrò rẹ̀ àti bí ó ti ra ọkọ̀ Portable ló fi ìtàkùn ayélujára rẹ̀ sọ wípé kí àwọn ènìyàn rí dájú wípé nínú gbogbo gbogbo tí wọ́n bá ń ṣe kí wọ́n múra síṣẹ́ dáradára wípé bàbá òun rèé o àti àbúrò òun àti wípé òun ti ra ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tuntun fún bàbá náà ẹ jẹ́ kí a gbọ́ díẹ̀ nínú ẹ̀. ẹ ọya sí Sasu Daddy Sasu Daddy eh, Zazu junior brother Zazu junior brother Zazu Daddy orí orí sórí. bàtà tí dádì mi wọ̀ ìṣègájú túgbẹ̀gbẹ̀ bàtà yahoo. my papa no be local ó gbéra jù you see Sasu don buy moto for papa ó ti rí i sórí you see Sasu don buy moto for papa visa visa. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án ọ̀pọ̀ ènìyàn lórí ìtàkùn ayélujára ni wọ́n ti ń kí ìlú mọ̀ọ́ká ọkọ láìdé oyèdèjì ìyẹn olùkọ̀tàn kú ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀ láìdé olùkọ̀tàn ló fi fọ́nrán fídíò àti fọ́tò òun àti ọkọ rẹ̀ kan sórí ìtàkùn ayélujára bí àwọn méjèèjì ti di ara wọn mú láìdé oyèdèjì ló fi àwòrán àwọn méjèèjì sórí ìtàkùn ayélujára tó sì ń kí ọkọ rẹ̀ olùkọ̀tàn wípé ó ṣe é o bàbá ọmọ òun ẹni tí òun bí gbogbo ọmọ inú òun fún àti wípé bí òun bá ní láti tún bí ọmọ mìíràn ẹni tí òun máa bí fúnlẹ̀ yìí pé kí olódùmarè kó dá ọkọ òun sí fún òun ní tó mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lórí ìtàkùn ayélujára pàápàá àwọn alátẹ̀lé rẹ̀ máa kí ọkọ rẹ̀ olùkọ̀tàn kú ayẹyẹ ọjọ́ ìbí. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ gbajúgbajà Táyọ̀ Amọ́kàdé eléyìí tí gbogbo ènìyàn mọ̀ sí Ìjẹ̀bú sì ń tẹ̀ síwájú lọ́lọ́kan òjọ̀kan bí ó ti ń ṣe àfihàn àwọn fọ́nrán fídíò bí àwọn ènìyàn ti máa ń dúró níwájú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ ọ̀rẹ́ rẹ̀ máa ya fọ́tò ní gbogbo ìgbà ìjẹ̀bú ló tún kọ sórí ìtàkùn ayélujára rẹ̀ bí ó tún ṣe fi fọ́nrán fídíò kan sórí ìtàkùn ayélujára náà bí àwọn ọmọbìnrin méjì kan ti dúró níwájú ọkọ rẹ̀ bí ó tilẹ̀ jẹ́ wípé kì í ṣe tuntun mọ́ wípé ojoojúmọ́ ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn máa ń dúró sí ẹ̀gbẹ́ mọ́tò ìjẹ̀bú ya fọ́tò láti rí dájú wípé fọ́tò ọ̀hún dára tí ìjẹ̀bú sì máa ń wà nínú ọkọ rẹ̀ lọ́pọ̀ ìgbà léyìí tó mú kí ìjẹ̀bú kọ sí ìsàlẹ̀ fọ́nrán fídíò náà wípé ọkọ̀ ológo ni ọkọ̀ òun. ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje gbajúgbajà akọrin nì ìyẹn Ṣeun Kútì òun ló ti fi ìkọminú rẹ̀ hàn lórí ìtàkùn ayélujára rẹ̀ bí ó ti kọ síbẹ̀ wípé òun kò fẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ti ń wá sórí ìtàkùn ayélujára tòun ní ìkọ̀kọ̀ tí wọ́n sì ń fi fọ́nrán fídíò èyí tó gba orí ìtàkùn ayélujára kan nípa ti olórin nì Oxlade èyí tí àwọn ènìyàn ń gbé pò yẹnu lọ́wọ́lọ́wọ́ bí fọ́nrán ibi tí ó ti ní ìbálòpọ̀ ti gba orí ayélujára kan tí wọ́n sì ń fi sórí ìtàkùn ayélujára àwọn tí wọ́n jẹ́ ìlú mọ̀ọ́ká Ṣeun Kútì tètè wá sórí ìtàkùn ayélujára ó sì fi ìkọminú rẹ̀ hàn wípé kí ẹnikẹ́ni má ṣe fi irú fọ́nrán fídíò báyìí ránṣẹ́ sí òun àti wípé kí gbogbo àwọn ènìyàn rí dájú wípé wọ́n gbájúmọ́ ohun tó bá ń ṣe tiwọn. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà gbajúgbajà orí ayélujára ni Rena Omokri òun ti fi ìtàkùn ayélujára rẹ̀ ṣe àfihàn ọmọ rẹ̀ obìnrin eléyìí tí ó sì rẹwà púpọ̀ ó wá kọ síbẹ̀ wípé arẹwà ọmọ òun rèé o èyí tó sì jọ òun gidigidi èyí tó mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lórí ìtàkùn ayélujára máa kí i kí wọ́n sì máa kì í wípé kí olódùmarè dá ọmọ náà sí ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tí wọ́n rí ọmọ ọ̀hún ni wọ́n kọ sí abẹ́ ọ̀rọ̀ àti àwòrán náà wípé ọmọ ló dára tó yìí yìí ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún ìlú mọ̀ọ́ká akọrin àti dj ni ìyẹn dj kúpì òun ló ti fi ìtàkùn ayélujára rẹ̀ fi fọ́nrán kan síbẹ̀ láti ṣàfihàn ara rẹ̀ wípé òun pẹ̀lú ti darapọ̀ pẹ̀lú àwọn ènìyàn tí wọ́n máa ń wé ìbòrí èyí tí ó gba òde kan ó sọ wípé òun pẹ̀lú ti darapọ̀ láti bá wọn wé irú rẹ̀ ẹ jẹ́ ká wo díẹ̀ nínú ẹ̀. space yeah mm-hmm. and then you take this tail mm-hmm. you go around okay yeah then you cross it. Yo, what up? What up? What up? What up? ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin ìlú mọ̀ọ́ká akọrin nì Tọ́pẹ́ Àlàbí ló ti fi ìtàkùn ayélujára rẹ̀ sọ fún àwọn ènìyàn wípé ayẹyẹ èyí tí òun máa ń ṣe ní ọdọọdún èyí tó wà fún ìyìn Olúwa èyí tí wọ́n pè ní praise the almighty tó máa ń wáyé ní ọdọọdún pé tọdún yìí náà tún ti ń kanlẹ̀kùn gbọ̀ngbọ̀n àmọ́ ó ṣeé ṣe kí àwọn ènìyàn rò wípé aṣọ tí àwọn tà ni wọn ò fi wọlé ó ní rárá ìwọ̀nba àwọn ènìyàn tí wọ́n bá fẹ́ raṣọ nìkan ni wọ́n lè raṣọ nítorí wípé ìyìn Ọlọ́run lásán ó ní ètò ọ̀hún wà fún Tọ́pẹ́ Àlàbí ló ló ìtàkùn ayélujára rẹ̀ láti fi eléyìí síbẹ̀ ó sì kéde fún àwọn ènìyàn wípé ẹ má gbé síra wọn ọ̀tọ̀ lọ̀rọ̀ aṣọ bẹ́ẹ̀ sì ni ìpè sí ibi ìyìn Olúwa. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta ọ̀pọ̀ àwọn ènìyàn lórí ìtàkùn ayélujára pàápàá ìtàkùn TikTok ni wọ́n ti ń gbóríyìn fún òṣèrébìnrin ni Àbídèmí Kòsọ́kọ́ bí òun pẹ̀lú ti wá sọ́ra rẹ̀ di ọ̀jìnmì nínú àwọn tí wọ́n ń lo ìtàkùn TikTok látàrí fọ́nrán fídíò ọlọ́kan-ò-jọ̀kan eléyìí tó jẹ́ ti apanilẹ́rìí tó ń gbé jáde lẹ́nu ọjọ́ mẹ́ta yìí pàápàá èyí tó fi sórí ìtàkùn ayélujára rẹ̀ nílọ́ọ́lọ́ yìí ẹ jẹ́ ká wo díẹ̀ nínú ẹ̀. ẹ ló ti àdùkẹ́ ẹ wo mo tẹ̀ ti ránṣọ yẹn tán ṣùgbọ́n ẹ rí gbà torí tí mo ṣe fẹ́ lọ báyìí nínú ṣọ́ọ̀bù mi bẹ̀rẹ̀ sí ní fọkàn straight from from from. wọ́n ti cut ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì ìlúmọ̀ọ́ká òṣèré òyítà ń ló ti fi ìtàkùn ayélujára rẹ̀ sọ wípé ẹ wò ó gbogbo àwa ọmọ tí a bá jẹ́ Gemini àwa ọmọ yìí máa ń jẹ́ àwọn ọmọ alálùbáríkà púpọ̀ àwa tí a ní akíkanjú ìlúmọ̀ọ́ká òṣèré òyítà ló ti fi ìtàkùn ayélujára rẹ̀ ṣàlàyé wípé àwọn ọmọ tí wọ́n bá bí nínú oṣù kejì ìyẹn àwọn ọmọ Gemini rẹ̀ nípa fọ́nrán fídíò kan eléyìí tó fi sórí ìtàkùn ayélujára náà ẹ jẹ́ ká wò díẹ̀ níbẹ̀. lean on nọ́mbà ẹlẹ́ẹ̀kínní gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé oṣù yìí jẹ́ oṣù ìfẹ́ tí tẹlifíṣàn Orísun sì ń gbé wá fún yín láti mọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìrírí ìfẹ́ tó ń bẹ nínú ìgbéyàwó àwọn wúndíá àwọn àpọ́n àti àwọn tó ń dọ́mọtọ́ nítorí náà ẹ̀yin náà lè darapọ̀ pẹ̀lú wa nípa ṣíṣe fọ́nrán fídíò orin ìfẹ́ èyí tí ẹ bá mọ̀ sí ẹni tí ẹ fẹ́ràn jùlọ ẹ fi sórí ìtàkùn ayélujára yín kí ẹ sì sopọ̀ mọ́ tẹlifíṣàn Orísun látòrí Instagram wa at Orísun TV tí a bá ti rí fọ́nrán náà a ó ṣe àtúntẹ̀ rẹ̀ sórí ìtàkùn ay ayélujára wa bákan náà la ó gbé e sórí àjà àbálẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá ẹ ṣe púpọ̀ ẹ wá rántí pé ó ṣe pàtàkì kí ẹ tẹ̀lé wa kí ẹ tó ṣe eléyìí kò ní jù báyìí lọ fún àjà àbálẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá wa fún ti àsìkò yìí ẹ tún jẹ́ kájọ pàdé nígbà mìíràn